ẹ̀yin èèyàn wa mo mọ̀ tún kí yín káàkiri gbogbo ibi tẹ́ tún ti lóore ọ̀fẹ́ o tẹ́ tún ti ń wò wá bó lójú ọjọ́ ṣe rí ọ̀dẹ̀ òdùn bí ẹ̀yin èèyàn wa ẹ tún wá gbọ́ ilé yìí o hmm. ṣe mọ̀ wípé àwọn èèyàn a gbọ́dọ̀ ronú dáadáa a gbọ́dọ̀ lajú wálẹ̀ dáadáa ṣe mọ̀ pé a gbọ́dọ̀ má a gbọ́dọ̀ lose focus a gbọ́dọ̀ lose focus níbi adé yìí o ẹ wá gbọ́ àwọn àṣírí mo èmi náà sọ̀rọ̀ yẹn díẹ̀ ńgbà kan bákan bákan díẹ̀ díẹ̀ bọ̀ ẹ ẹ tún wá gbọ́ àwọn deep àṣírí ọ̀rọ̀ yẹn involve Ọbásanjọ́ ó involve Ọjí Uzor Kalu ó involve àwọn olóṣèlú tó pọ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn ará bí <laughs> ah, èèyàn gbọ́dọ̀ gbọ́n o bàbá Ọbásanjọ́ ó ó ó fẹ́ play game kan bẹ̀ yẹn tó lágbára tó jẹ́ pé o gbọ́dọ̀ wise pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ràn bàbá wa bọ̀ wọ́n ní ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú now ẹ ká lọ ọ̀rọ̀ yẹn ò fi gbogbo ara dùn lẹ́nu tèmi àṣírí ni màá dẹ̀ fẹ́ ká wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dé òpin bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń wò ẹ bá wa ṣíà ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ Yorùbá míì pàápàá jùlọ àwọn ọ̀dọ́ torí tó wà ńbẹ̀ ó wà very very important ó dẹ̀ lágbára ibo ni mò ń lọ eh, ok ẹ jẹ́ àṣẹ báyìí Mr Olamaike ni wọ́n kó fọ́nrán yẹn papọ̀ ni wọ́n ṣe mo gbé òṣùbà káre fún wọn ẹ kú iṣẹ́ ọpọlọ now kó tó di pé màá gbé Mr Olamaike wọlé kẹ́ ẹ tó lórí ọ̀fẹ́ láti wo fọ́nrán yẹn ẹ jẹ́ ẹ̀yin tó jẹ́ pé ẹ kì í fìkànnì yín ṣeré gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí yín ẹ ṣeun gan ẹ kú àtìlẹ́yìn yín torí pé ẹ ń tì wá lẹ́yìn yín o tí ò bá sẹ́yìn kò sáwà o gbogbo ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ojú tuntun náà lẹ́yìn náà ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa mú kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ ṣùgbọ́n ẹ̀yin ojú tuntun yẹn mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ti subscribe tó kéde kan ń bẹ wájú ẹ̀bí agogo ẹ tẹ̀ notification bell ni onú wa máa notify yín bàbá ń ṣe live show lọ́wọ́ yóò sọ fún yín bàbá dẹ̀ fi fídíò tuntun sórí ìkànnì wa yóò sọ fún yín ẹ mọ́ àjẹ́ ń dá wa lágara ẹ jẹ́ kí n gbé Mr Ọlá Mike wọlé ká wá gbọ́ àwọn àṣírí ńláńlá tí alàgbà Ọlá Mike tí wọ́n tú fún wa ó yá o gbogbo ẹ̀yin èèyàn wa. How much longer before this calmness fades away? Because this is a fake calmness. Eh? This is a fake silence. Gbogbo silence tẹ́ ń rí fake one ni o. Fake ni. Ẹ ẹ má jẹ́ kan fi jújù kankan jẹ yín lójú ẹ má jẹ́ kan farúmọ jẹ kankan jẹ yín. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ gan-an wọ́n ti ń wò pé ah ó ti tán náà nìyẹn kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ gbọ́ wẹ́ kò sẹ́nikẹ́ni tó jẹ́ ọlọ́run nu wa kò sẹ́ni tó já wòràwọ̀ mo ti ráwọn kan tó ń bú àwọn wòlíì kan tó ń bú àwọn àfáà kan tó ń bá àwọn bú àwọn oníṣẹ́ ìbáyé kan kéṣe bẹ́ẹ̀ ní báyìí ní òrì ṣe báyìí ní báyìí ní òrì ẹ sì ní sùúrù wọ́n ní kẹ́ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ máa pe ẹ̀dẹ́ kẹ́ tó máa bá pe pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ẹ̀ẹ́dẹ́gbèje ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ló fẹ́ pè ẹ ní sùúrù ok wọ́n sì wí wọ́n ní wọn ní dìbò àbí wọ́n dìbò ok wọ́n ti dìbò ṣé bọ́n ṣe ń dìbò nìbò tẹ́ rí yẹn ṣé bí bò ṣe máa ń rí lèyí tẹ́ rí yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ má sì mí gbọ́ o mi ò wá campaign fẹ́nikẹ́ni mi ò dẹ̀ wá tako ẹnikẹ́ni gbogbo yín lẹ ti mọ̀ látọjọ́ táláyé ti dáyé Yorùbá nation lèmi nígbàgbọ́ nínú ẹ̀ lèmi ń dìbò fún mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà lẹ́nu ara ẹ̀rí máa jẹ́ mi ìṣòwò ìdí tí mo fi ní yorùbá nation nìkan ló lè ṣe ara ẹ̀ náà lẹ tún rí tó ṣẹlẹ̀ yẹn àbí ṣé àsọ fún wọn nígbà táwọn kan ní à ọ̀dọ́ làwọn lágbájá làwọn tẹ̀lé òun ló lè ṣe àwọn ó dìbò àwọn àwọn adóòtí ṣebí gbogbo ẹ̀ la sọ fún wọn pé ẹ̀ àwọn tí ẹ̀ ń bá fa nǹkan yìí wọ́n ní tó rogún ìyá èèyàn bá ju ìyá èèyàn lọ ìyá làá pè é wípé the only way out ẹ jẹ́ kó pín kínní ìkóníkálukú máa bá tiẹ̀ lọ ta kúkú yé jìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ́ ta kúkú mọ̀ pé tọ̀ ẹ̀ ń gbà tí àwọn Biafra bá gba Biafra wọn àárín ara wọn gbogbo ìjà tí wọ́n bá ti mọ̀ jà àárín ara wọn wọn ò ti mọ̀ jà kò ní jẹ́ pé ìjà ẹlẹ́yàmẹ̀yà pé ẹ Ìgbò ni mí Yorùbá nìwọ ò láṣẹ ń bí ẹ kinní kan ṣe kinní kan gbogbo yẹn ò ní máa wáyé bí ọmọ Yorùbá bọ́n bá lọ́jọ́ dìbò tán bára wọn dùn ẹni tó bá jámọ́ lọ́wọ́ náà ló bá ló jámọ́ lọ́wọ́ kò ní síjà pé ẹ ọmọ Ìgbò ni kì í ṣe kinní kan ẹ haúsá ni kò sì ní sí pé haúsá fúlàní ni ó mọ wá dísáàdì pé lágbájá tó jọ̀rẹ́ àwọn táwọn ti jọ mọ́wọ́ ara àwọn táwọn ti jọ lájọsọ tó jẹ́ pé gbogbo nǹkan táwọn ń fẹ́ ni ó ṣe òun ni ó wà ń bẹ̀ gbogbo yẹn ò ní máa ṣẹlẹ̀ ṣe rí ìjà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìjà àgbò méjì ó tiẹ̀ ti ju méjì lọ ṣùgbọ́n àgbò méjì kan wá torí bọ koto kan náà ní ìsìn mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ yín ẹ ti máa gbọ́ fọ́nrán kan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára níbi tí bàbá Ọbásanjọ́ tó ti wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú Charlie Boy gbogbo yín lẹ rántí pé nígbà tán sí election sẹ́wọ̀n pé Charlie Boy yẹn gan gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ tí mi ò wá lè sọ bóyá ó padà dìbò àmọ́ gẹ́gẹ́ bí ohun tèmi mọ̀ last kò rí orúkọ ẹ̀ kò rí tí ó ti dìbò gbogbo aládẹ̀mọ́ bíi tí Charlie Boy fèsì bóyá ọ̀pọ̀lọpọ̀ abóyá ti Um um voice note níbi tó ti ń bá bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ tó pe bàbá Ọbásanjọ́ voice note yẹn kò ń ṣò níná ṣe o kò ń ṣe àná o voice note yẹn kankan ṣẹ̀ṣẹ̀ jáde lánàá ni now eléyìí tẹ́ ń gbọ́ yẹn eléyìí tó sì dàbí pé bóyá wọ́n lérò pé tó bá bọ́ síta ti bá gbọ́ We o àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n ń sọ lábẹ́lẹ̀ tán ti ń sọ lẹ́yìn tí yen tí ì sẹ́nikẹ́ni nínú wa ti won so labele tan so leyin ti o ti i senikeni ninu wa to gbo but what everybody is looking at right now is the calmness and if you listen attentively to everything these people are saying they are telling all their people pé calm down for right now we want to go to court for right now no one sọ Calm down for right now. Eh? Let's stress softly. Let's go to court. Let's do this. Let's do that. Let's ask questions. Because wọ́n sì ní believe pé àwọn sì lè you wọ ọmọlúàbí tó. Mo rí fọ́nrán arábìnrin kan náà lánàá tó ń sọ̀rọ̀. eh, ní ẹ àwọn jáde tẹ́lẹ̀ àwọn fẹ́ protest ní ṣùgbọ́n kán jẹ́ káwọn padà sílé nọ́ngbà tán ti ní káwọn padà sílé. And we kept saying this pé this uneasy calmness ó dàbí ìbọn tán ti kì ní tí wọ́n wá kẹ́ kalẹ̀ tí wọ́n wá gbé sẹ́gbẹ́ kan all it needs is èèyàn kan tó kàn máa kọlù gbàù béèyàn kan bá lọ kọlù gbàù tó bá dún kẹ̀m báyìí àyà bẹ́lẹ̀ ò bẹ ara ẹni o àyà ó bẹ́lẹ̀ ó bẹ ara ẹni voice note ti bàbá Ọbásanjọ́ Donald Duke àti Charlie Boy my play ẹ̀ fún wa màá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. This uneasy calmness is like a gun power it's like a, a already cock gun that somebody just placed somewhere and people are playing around it. And to buttress my point, to prove to you that we know what we are saying, if any of you have listened or if you have heard that voice note going around right now, where Baba Obasanjo was talking to Charlie Boy and Donald Duke. That audio, we just got it. I think it just came out yesterday or so. But that was not a conversation from yesterday. That happened before yesterday. But what I'm telling us right now is that, yes, we have that now and we are listening to that. But who amongst us can tell us what is going on now? What is the conversation now? If they were saying that as at three days ago, what do you think they are saying now? What do you think they are saying now? And at the same time, I want all of us to learn from this. If you are going to go out and fight for something, make sure you believe in that thing. Make sure you are doing it out of your own volition. Make sure you are doing it for yourself or for whatever you believe in. Not because somebody said you should go and do it. Not because somebody called you to go and do it. Because you don't know what might happen. You don't know what the outcome will be. Remember that woman from last Saturday's election? The one that was stabbed in the face. It was because she believed in whatever she was doing. That was why she went for treatment. She came back. But lo and behold, like we've told everybody that we are all looking at the same thing. But each and every one of us, we are standing at different sides and our views are coming from different angles. One thing is obvious. We all know one thing. We all know that Nigeria is not right. We all know that Nigeria is not good. Nigeria is sick. And then everybody is trying to make a point. Which I, I don't see any reason where anybody should be fighting the other person. But at the same time, truth be told, I still stand on my point. If anybody is asking me, oh, why don't you vote? Why you get because I don't believe in it. Why don't I believe in it? Because of what just happened. Because I know, I knew that was always going to happen. This, the people's choice is never going to be Nigeria's choice. The people's choice will never be Nigeria's choice. It will never happen. And it can never happen. Don't deceive yourself. It will always be the Fulani's choice or whichever way the Fulanis can maneuver things in their own favor. Whichever way the pendulum swings, I'm telling you, at the end of the day, we are all going to be sitting here and we will see it. gbogbo wa la máa fojú ara wa rí mo ti rí táwọn kan ń jáde tán ti ń bú àwọn kan pé ẹ wọ́n sọ fíṣàn wọ́n sọ gbá wọ́n ṣàwo àá ẹ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ tí ó ìparí ìjà méjì ọmọ tí wọ́n korí bọnú akoto kan náà ni. Let me tell you something if anything if I have I've never met Obasanjo personally one on one but I know the man's character mo wọ́n mọ̀ wá bàbá yẹn dáadáa kì í gbọ́ kì í gbà ni kì í gbọ́ kì í gbà ni bàbá yẹn and bàbá never like it pé kóun lùsì Baba ò fẹ́ lùsì láyé ẹ̀ rí tẹ bá fẹ́ get ọ̀rọ̀ mi dáadáa tẹ fẹ́ get point mi ẹ padà ẹ lọ listen sí ẹ ẹ fídíò tí mo ti ṣe sẹ́yìn níbi tá a ti play kíní kálù ujọ ẹ uzọ yes níbi tó ti ń sọ̀rọ̀ báwọn ṣe gbé Ọbásanjọ́ síbẹ̀ lẹ́yìn tí Abacha kú àti promise táwọn make àti nǹkan tí Ọbásanjọ́ sọ fóun nígbà táwọn òjò orí third term ṣe àti nǹkan tó padà ṣẹlẹ̀ and go and see what happened to Uzokalo yeah Ọbásanjọ́ is not God kì í ṣe Ọlọ́run and the will of God will always prevail that one is certain that one is sure but for anybody to think that <laughs> Obasanjo will just go down and he will not fight. Ẹ gbàgbé o, ẹ gbàgbé bó ṣe jẹ́ o. Ẹ kúrò lórí ọwọ́ yẹn. And it's not just Obasanjo this time around. It's not just him. It's a whole lot, a whole bunch of people, a whole bunch of issues. And everything is piling up. That's why I call it this uneasy calmness. Because, <laughs> Nint ọ̀dọ̀ tèmi, ojú tèmi fi ń wò ó ń bà mí lẹ́rù ó dẹ̀ ń kọ mí lóminú because I know these people are not just going to walk away or just keep quiet or keep silent because <laughs> it, it, it, it's, it's a daylight robbery gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ it's a daylight robbery kò sẹ́nibọ́dì tó lè padà lọ́bọ̀ fúnra wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ daylight robbery ni nǹkan tó dá gbogbo wa lójú tá a mọ̀ ni ó wà obvious ẹ má jẹ́ àtànra wa now mo rí lánàá wọn interview òṣì ọmọ olè òṣì ọmọ olè ni mò ń pè bẹ́ẹ̀ àti Aishat àti eh, <laughs> alàgbà Délé Mọ̀mọ́dù Délé Mọ̀mọ́dù represent PDP ó sọ títí ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò tẹ́ àwọn lọ́rùn òṣè ọmọ olè jókòó síbẹ̀ ń sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó bad pé wọ́n pé Ọbásanjọ́ gangan tó ń sọ̀rọ̀ gan pé òun ló ṣe election tó worst jù Nàìjíríà ní tèmi you ask me Ọbásanjọ́ did a lot of wrongs Ọbásanjọ́ ṣe election tó bad tó bad but kò bad tó lè tó ṣẹlẹ̀ ní last Saturday yes Ọbásanjọ́ is not right APC is not right that's just the point but when it comes to what is going on right now is Obasanjo saying the right thing? you election you are free and fair. Yes. He's right on that. Tio ò bá right lórí gbogbo nǹkan látijọ́ he's right on this one. Now is he doing that because he wants Peter Obi? That is what I cannot defend. And I'm less concerned about that. I'm only concerned about the truth. Back with facts. Okay? So let's let's just clear that out of the way. Now, First, note yẹn ń lọ káàkiri àwọn èèyàn kan I want àwọn èèyàn kan but the question i'm still asking is who knows what is going on now what the conversation is even though uh, Obi has said uh, everybody should remain calm he wants to go to the law court Dino Melaya and the rest of them Atiku Atiku already said this is a rape on democracy eh ẹ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ tó sì ń tẹnu wọn jáde kò tí wà violent ó sì dáa ẹ rántí ìjẹta lọ́hùn ẹni tó jẹ ààrẹ lọ́wọ́lọ́wọ́ tó bá jóun ní lóòótọ́ o ẹ rántí statement tóun make ngbà tó lose election ó ní ah, eh, blood the blood of uh, baboons and dogs will flow àbí nǹkan tó sọ kàn yẹn ni ṣé kí ṣèdè tó pè nìyẹn àbó nǹkan ni pàdé wọn tọ́jọ́ ń ṣe APC lẹ́nìí mo wá rí òṣè ọmọ olè lánàá ó jókòó ó ní ẹ ó ní wọ́n kàn ń pariwo pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní à á máa play alàgbà tajudeen á máa play i'm going to play it soon just hold on ẹ kàn jẹ́ kí n explain àwọn nǹkan kan ná ká tó máa play ẹ̀ á máa gbọ́ gbogbo wa máa jọ gbọ́ màá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. ó ní ẹ they have extended the olive branch and if they know what is good they should just grab it so that everybody just ra rally round to do uh, uh, to form this government and do it. But if you ask me, anybody in their right senses, and to ẹ̀ bá pé, when something belongs to you, ó dàbí ọ̀rọ̀ tí Julius Malema of South Africa tó sọ ni. Nígbà tí so ń sọ̀rọ̀ ń papẹ́ à, ẹ̀ ń pariwo pé ẹ fẹ́ gba gbogbo lẹ́yìn, ẹ gba lẹ́yìn, ẹ gba lẹ́yìn, kì í ṣe lẹ́yìn mọ̀ náà. Wọ́n ti gbà wọ́n ti kó fáwọn funfun yìí. Ó dá wọn lóhùn ó ní, okay, tí olè bá lọ jí mọ́tò onímọ́tò tó wá kún lọ́dà míì tó change gbogbo nǹkan rẹ̀ tó wá tà á tó gbé fún ẹ tó wá ń wà á tí wọ́n wá gbá ẹ mú tí wọ́n wá verify by VIN number ara mọ́tò yẹn tí wọ́n check chassis number and everything tó show pé mọ́tò ẹni yẹn tán jí gbé lélẹ́yìí. Will you say you are not going to return the vehicle back to the rightful owner? Now, wọ́n ní as ẹ ṣó o ṣe ọmọ olè wá sọ pé they are extending the olive branch you know and uh, those people the aggrieved party should just reach out and grab the olive branch and then they can you know both try and uh, you know resolve things but in the first place who owns the whole olive itself who's the owner of the olive who is extending a branch to somebody. When someone said, I believe I own, I'm the owner of this olive. But you are saying, well, I'm the one holding it now and I'm extending the branch to you. So grab hold of the branch. Anybody in their right senses, tó bá jẹ́ lóòótọ́ ní olive, he will not grab the branch oh, He will come for the whole olive because it belongs to him. And tó lẹ́rú, òun lẹ́rú. Ẹni tó lẹ́rú náà ló lẹ́rú. àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe sọ fún wa ni àwọn àgbàlagbà àwọn bàbá wa ńlẹ̀ yorùbá mo rántí ìtàn kan gbà yẹn ó dà pé ìtàn tí mo tí mo rántí gan barista fi kọrin mo dẹ̀ ti fi ṣe program bí tí mo sọ rí náà ó sọ̀tàn bàbá olówó tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú ṣùgbọ́n nínú àwọn ẹrú yẹn ìkan wà tó jẹ́ olórí ẹrú tó yẹ pé kò sí nǹkan tí bàbá yẹn bá fẹ́ ṣe tí ò kí ń pe olórí ẹrú yẹn síbẹ̀ kódà olórí ẹrú yẹn a máa pàṣẹ lẹ́yìn bàbá yẹn tó dẹ̀jẹ̀ pàṣẹ tó bá pa ó máa fẹsẹ̀ múlẹ̀ ó máa fìdí múlẹ̀ bàbá yẹn dẹ̀ lọ́mọ ó lọ́mọ ẹyọ kan ṣoṣo wọ́n nígbà tí bàbá yẹn wá kú gẹ́gẹ́ bí ètò tí bàbá yẹn fi lẹ̀ olórí ẹrú ó lẹ́tọ̀ọ́ láti pín nínú ogún ṣùgbọ́n ọmọ bàbá bàbá tó yí ọmọ kan ṣoṣo tí bàbá bí nígbà tó ti rí nǹkan tó wà nílẹ̀ tí ò dẹ̀ mọ bó ṣe máa jẹ́ wọ́n ló ṣe kí ó tọ̀ àwọn àgbààgbà lọ pé ó dáa tó bá dijọ́ tán fẹ́ pín ogún tán bá ní kóun wá mú kí ni kóun mú nínú ogún bàbá òun àwọn àgbà tó rí wọn pé tí wọ́n ní ọpọlọ wọ́n sọ fún wọn ní gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ tó bá ti débẹ̀ olórí ẹrú gangan gangan ni kó o mú olórí ẹrú òun gangan ni kó o mú nígbẹ̀yìn gbẹ̀yìn ìgbà tí ó dibi tí wọ́n ti pín ogún tán ni ó yá kó mú nǹkan kan ṣoṣo nínú ogún bàbá rẹ̀ so gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ ìgbà tó dọjọ́ tí wọ́n ń pín ogún tán ní kí ọmọ bàbá olówó tó kú pé kó mú nǹkan kan lẹ́yìn tó kí gbogbo wọn tó ṣàdúà ó ní òun mú olórí ẹrú kí ni mo fẹ́ ká mú jáde nínú ọ̀rọ̀ yẹn ni pé ká ní òun mọ̀ pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó lẹ́rù náà ló lẹ́rù so tí nǹkan bá jẹ́ ti tèmi téèyàn kan wá jí gbé èmi mo lọkọ̀ ó wá gbọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ ó gbé ọkọ̀ mi ó wá ń sọ fún mi pé kémi máa bọ̀ ọ́ ibo ni mò ń lọ kí wọ́n kó lè gbé mi ó gbé mi nínú mọ́tò mọ́tò tó jẹ́ tèmi ni ta ló yẹ kó máa wa ọkọ̀ èmi ló yẹ kí máa wa ọkọ̀ náà à ń ṣàpẹẹrẹ ọ̀rọ̀ fúnra wa ni o ẹni tó bá gbọ́n torí ẹ̀ bá pé tí nǹkan tó dẹ̀ ń ṣe tó da lójú tó dẹ̀ mọ̀ pé nǹkan tóun sọ òun ò parọ́ yóò sọ pé rárá náà ni pé rárá o òun fẹ́ gba nǹkan òun náà ni kò sọ̀rọ̀ pé ẹ ìwọ ẹni tó bá gọ̀ ní òní ẹ ó yẹ kó dọ́gbọ́n kó wá jẹ́ ní kó ní kó gbé òun kó wá máa wọ́gbọ́n bí ó ṣe gbà rárá tó bá ti dẹ́ ẹ lójú pé wọ́n lo ní àti wọ́n ní nǹkan tí yóò bá ní gbà lólówó àti tálákà ló ti kọ́ ó dúró sórí pé wọ́n lo ní náà ni ó dẹ̀ mẹ́rìí jáde ó dẹ̀ ṣe nǹkan tó bá yẹ kó ṣe ṣùgbọ́n lápá kan nìyẹn lápá kan nìyẹn àwọn èèyàn wọ̀nyẹn nǹkan tó yẹ káwọn máa sọ jáde lẹ́nu náà ni wọ́n ń sọ yẹn gbẹ̀mí àtẹ̀yìn àmọ́ nǹkan tó tó ń lọ lẹ́yìn aṣọ àmọ́ irú àrà tí àwọn èèyàn kan ti ń dá lẹ́yìn tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìjẹta àbí lọ̀rọ̀ voice note tá à ń gbọ́ yìí tí màá play fún wa yìí ẹ má bínú o. I understand they are really Ẹ má bínú o, mo máa ní láti tú voice note yẹn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún àwa tá a láti gbọ́ voice note yẹn pé a fẹ́ gbọ́ àtàwa tá a ti gbọ́ tẹ́lẹ̀ tá a fẹ́ tún gbọ́ mo máa play ẹ̀ ní ìsìn a máa gbọ́ ẹn tó dẹ̀ ń sọ̀rọ̀ ńbẹ̀ kò sí àní-àní o kò sí pé wọ́n dọ́tọ̀ ẹ̀ ni wọ́n ṣe kinní kan ni no kẹ́nìbọ̀dì má gbé yẹn wá bàbá Ọbásanjọ́ ló ń sọ̀rọ̀ ńbẹ̀. ó ń bá Charlie Boy sọ̀rọ̀ ó dẹ̀ tún bá Donald Duke ó tún bá Donald Duke náà sọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ wọn dálé lórí kí ni wọ́n ń sọ ẹ àgbà pé bóyá ọ̀rọ̀ jẹ́ta àbọ̀rọ̀ jẹ́rìn ni ọ̀rọ̀ tá fẹ́ gbọ́ yìí kí lọ̀rọ̀ wọn dálé lórí kí ni wọ́n ń sọ tọ́rọ̀ ìbá wa jẹ́ ọ̀rọ̀ jẹ́ta àbọ̀rọ̀ jẹ́rìn ó já sí pé conversation yẹn máa ti change as at today ó máa tún ti change sí nǹkan míì kò lè jẹ́ nǹkan tó ń sọ ńgbà yẹn ni wọ́n sì máa máa sọ mọ́ wọ́n á tún ti máa sọ nǹkan míì nítorí pé kí ni ọ̀rọ̀ ti gorí yẹn ọ̀rọ̀ tún ti bábò míì yọ now so ẹ jẹ́ kémi àti ẹ jẹ́ ká tẹ́tí sí ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ àti àwọn èèyàn méjì tí mo dárúkọ yẹn tí wọ́n ń sọ as at. Well, we have done all that we can do now. Gunsar. Morning, sir. Kumpuan Gunsar. Morning, sir. Morning. Um, I understand that they are really bent on rigging this election, on stealing it. That's what it looks like. Okay. It will not be well. It won't be. Oh. It won't be. It will not be well. Hmm? It won't be. It won't be. What do we do, sir? Is there anything we can do? conversation bàbá Ọbásanjọ́ àti Donald Duke lẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí o lẹ́yìn ẹ̀ eléyìí tẹ́ máa gbọ́ lẹ́yìn ẹ̀ ní títí òun àti Charlie Boy ẹ dé gbogbo nǹkan tó sọ dáadáa o. Well, we have done all that we can do now. And I understand that the, uh, the youth are not accepting. Yes. Okay. So we, we, should, we should make sure we should make sure that the youth don't accept. That's all. Yes, they should. We need uh, people power now. ṣe gbọ́ nǹkan tí bàbá yẹn sọ we should make sure that the youth don't accept ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ẹ má dé o. Yeah, that, that's what we mean, sir. Uh, okay, sir. People not, uh, the youth not accept, to accept no. Mm. not accepting. I got a, I got a complaint, I got a complaint from uh, Oyo, Ibadan. Yeah, yeah. yeah. yeah. know, that, that, the, the people, the youth should not accept. And uh, if they want to kill the youth, let them kill. And Segba, if they want to kill the youth, let them kill. If they want to kill the youth, let them kill. Obasanjo is ready to sacrifice human beings so that he can keep Nigeria together. but we are telling you àwa ń sọ fún yín pé ẹ pín nàìjíríà kó ní kálukú máa lọ nírọ̀wọ́rọsẹ̀ kẹ́mi máa ṣòfò kan máa pààyàn ẹ̀ ń nawọ́ sí wa ẹ̀ ń bú wa ẹ̀ tí ó ṣépè ń ṣépè ẹ̀ tí ó fọ orí ọmọ ara ẹ̀ gégùn ẹ̀ fi ń gégùn ẹ̀ láwa lèèyàn tí ò dáa wípé àwa ní pé kán pín nàìjíríà kó ní kálukú máa lọ ń àwọn èèyàn tẹ́ wípé wọ́n ń sọ̀rọ̀ fún yín tẹ́ wípé wọ́n ń ṣe tiyín tẹ́ rò pé wọ́n ní nǹkan tó wúlò fún yín ṣé nǹkan tó sọ ó ní kán jẹ́ kí àwọn ọmọ yín kan bọ́ síta kan lọ protest táwọn yẹn bá fẹ́ pa wọ́n kan jẹ́ kan pa wọ́n ẹja tẹ̀síwájú. They will not uh, they, they will not leave after that. Yeah. All right. Okay. Um, all right. Okay. Okay. okay. All right. Thank mm-hmm. you. Charlie boy ló ń pè wọlé yìí o ẹ máa dẹtí gbọ́ o. Good evening. Good evening, sir. Good evening. You tried to call me. Yes, sir. It's Charlie boy. I know it's you. I was just, I just wanted, the only thing I wanted to ask to confirm if truly, because we don't know what's fake news anymore, if you had really gone to INEC. No, no, I haven't. I haven't. I haven't. Okay. Okay. Okay. All right. Mm. But they are, well, they want to steal uh, um, a victory. We must not allow them. Brother, just yeah. give me a command. What do I do? If they want to steal our victory, we must not allow them. At whose expense? Àwọn wo ló máa fa? àwọn wo ló máa ṣiṣẹ́ tí wọ́n fi ní gbé victory bàbá Ọbásanjọ́ lọ because it is bàbá Ọbásanjọ́'s victory now. àwọn ọmọ titi yín ni o àwọn ọmọ titi yín ni ó máa lọ jà tí wọ́n fi ní gbé victory yẹn lọ o. òun ló fa statement mi nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ohunkóhun tí oníkálukú wa bá fẹ́ dúró tì àbí tá a fẹ́ jà fún ẹ jẹ́ ká rí páwà fúnra wa mọ̀ nínú ra wa pé a nígbàgbọ́ nínú nǹkan yẹn nǹkan tó wù wá lọ́kàn tá fẹ́ dúró tì tá fẹ́ ṣe ni kì í ṣe pé torí pé lágbájá ti ní ó yá ẹ jẹ́ á lọ àbí lágbájá ti ní ẹ jẹ́ á lọ ṣe no it must come from your own heart so that at the end of the day no matter what happens out there wàá mọ̀ pé wọ́n ló gbé rẹ síbẹ̀ ìjà rẹ ló ń jà ìjà ọjọ́ ọ̀la àwọn ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ ẹ ló ń jà kò ń ṣèjà Ọbásanjọ́ kò ń ṣèjà Àtíkù kò ń ṣèjà Òbí kò ń ṣèjà Tinubu irú èmi ń sìn báyìí if i'm saying anything or if i go anywhere and say something mo mọ̀ pé kò sẹ́ni tó pè mí wá síta kò sẹ́ni tó force mi pé wá ṣe Yorùbá nation o that's why i don't answer to anybody tó bá gbé nǹkan wá síwájú mi tí ò bá appeal sí mi i will tell you no kò appease mi mi ò support ẹ mi ò support ẹ lórí ẹ nìyẹn it's not a must yá gbogbo wa lè jọ fẹ́ nǹkan kan náà gbogbo wa dẹ̀ lè máa jọ work towards nǹkan kan náà but bá rí pé o gbé ìwà bí ìwà tó lè da nǹkan rú wọnú nǹkan kódà bó bá gbé nǹkan tó dáa wá tó lè help but tí mo rí pọ́nà tó fẹ́ gbé gbà kò dáa tí mo dẹ̀ sọ fún ẹ pé no kíní ó look real ó dẹ̀ da. bọ̀ jẹ́ ká gbé gba ọ̀nà tó dáa tó sọ pé rárá mo lè má bẹ́ẹ̀ lọ́wọ́ sí i yes mo lè má bẹ́ẹ̀ lọ́wọ́ sí because anything tó bá ti jẹ wa bí ìwà bí ọ̀dàlẹ̀ bí ọ̀dàlẹ̀ àbí bí ìwà agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ àbí bí ìwà pé ẹja ayé àgamọ́ lágbájá ń dì í ká gbé lágbájá síbẹ̀ mi ò ní bẹ́ẹ̀ lọ́wọ́ sí mi ò ní bẹ́ẹ̀ darapọ̀ mọ́ it is not right ẹni tó lọ́n bá ló ma je olori ló máa jẹ́ olórí sórí gbà míì kò jẹ́ olórí kọ́ ló ṣe kókó ó lè jọ́mọ ẹ̀yìn kó wà nsàlẹ̀ ń bẹ̀ yẹn kó dẹ̀ jẹ́ pé at the end of the day ìwọ ló máa gba glory tó pọ̀ jù nù kíní yẹn because ibi tó wà yẹn tó kéré yẹn tí àwọn èèyàn fojú di yẹn ọlọ́run ti rí i pé bẹ́ẹ̀ ló máa gbà ṣe iṣẹ́ tóun fẹ́ jẹ́ kó ṣe ibẹ̀ náà ni wàá wá dúró sí tí ọlọ́run ọba elédùnmarè tó máa ń fìyàn hàn tí òun fìyàn hàn láhàn pa ibẹ̀ náà ló ti máa fi ẹ́ hàn tí gbogbo èèyàn máa rí ẹ pé ah! lágbájá ẹ̀ níbi tó dúró sí yẹn bàtẹ̀ ṣe wá fojú di ààyè ẹ̀yẹn pó kéré tó ẹ̀dẹ̀ wá woṣẹ́ bàǹtàbàǹtà ẹ̀ wá woṣẹ́ ribiribi tó padà wá ṣe. bọ́ bá lọ ń nàgà tó ń tiraka tó ní à èmi ni mo ó lè lọ bẹ̀ kó jókòó síbẹ̀ ẹ̀tẹ́ ẹ̀tẹ́ ló máa padà bá jábọ́ láti bẹ̀ délẹ̀ léyìí tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí léyìí tó ń dààmú tó ń bá ọ̀pọ̀lọpọ̀ jà lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tó ẹni tó bá jẹ́ bíi kristẹni bíi onígbàgbọ́ nu wa ẹ rántí ìtàn sakeo sakios eh? they say Sa sakios is like a dwarf àmọ́ nítorí pé lòun fẹ́ rí jésù kí ló ṣe ó gungi ó gungi lọ but at the end of the day kí ni wọ́n ní jésù sọ fún wọn ló ní kó sọ̀kalẹ̀ wá lónìí ni ìgbàlá wọlé ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni so gbogbo nǹkan láyé yìí èèyàn nílò sùúrù èèyàn dẹ̀ nídìí ọgbọ́n àdẹ o gbọ́dọ̀ nígbàgbọ́ nínú nǹkan tó fẹ́ ṣe àbí tó ń ṣe because tó o bá nígbàgbọ́ nínú nǹkan tó ń ṣe tó o dẹ̀ mọ nǹkan tó ń ṣe tó o ní plan àwọn èèyàn tó ní plan ṣùgbọ́n tí wọ́n ṣe tá àti ṣe sacrifice fún nǹkan tí wọ́n ní plan fún yẹn àti nǹkan tó wọ́n ń fẹ́ wọ́n máa lò wọ́ gẹ́gẹ́ bí àtẹ̀gùn wọ́n máa fi ẹ́ ṣe sacrifice láti achieve aim àti titi wọn láti mú èròǹgbà titi wọn ṣẹ wọ́n máa fi wọ́n ṣe sacrifice irú ẹ̀ lẹ́rí tí bàbá Ọbásanjọ́ ń sọ tó ń plan yẹn bàbá Ọbásanjọ́ has his own mission he has his own ambition bàbá Ọbásanjọ́ ní only point tó ń fẹ́ proof but bàbá Ọbásanjọ́ needs people that will help him to achieve that and I'm not saying people should not fight for their right I'm not saying you should not stand and fight for your for your fault that's part of your fundamental human right It's your franchise. And you have used it the way you want. And if you feel like some people want to steal it away, you have to stand and ask for it, fight for it. But make sure it comes from your heart and you are ready for it. Because that is the only way you are going to prepare yourself and you will be ready for whatever comes your way. Not because somebody said, go and do it, or somebody pushed you to go and do it. Make sure it's coming straight from your heart and you believe in it sórí nǹkan téèyàn bá nígbàgbọ́ nínú ẹ̀ e, tọ́kì èèyàn sọ fún yàn pé kéèyàn ṣe agbára tó pọ̀ wà nú ẹ̀ e o ó yàtọ̀ sí pé mò ń tẹ̀lé crowd ó yàtọ̀ sí pé àìró pé mi náà má darapọ̀ mọ́ wọn ibi tí gbo let it come from your heart ọ̀rẹ́ mi báyìí ìdí Yorùbá nation ni mo jòkó sí bẹ́ẹ̀ sọ even in the next two years tẹ bá sọ as long as apẹ́ méjì mẹ́ta tá a ṣe ń pariwo páńfẹ́ yorùbá nation ibi tí máa wà nìyẹn even if it's going to remain only me ibi tí mo wà yẹn náà ni máa wà mi ní kú òǹbẹ because I've seen the light I know that is the only way the only path to liberate our people and I'm not going to leave that path yes oríṣiríṣi drama ló máa wáyé yes oríṣiríṣi èèyàn la máa bá pàdé ńbẹ̀ am I prepared for that yes. That's why I'm not I'm I'm not going to play or bend my rules for anybody, any other person's rule. No. Because I believe I'm on to something and I understand what I'm on to. And I've been given a path to tread on. And I'm going to remain on that path because I've seen it. It is the right path. And it has not failed me yet. So I have no reason to leave that path. So whatever anybody is selling, eh, that will make me leave that part, forget it. I'm not buying. I'm not interested. Má tiẹ̀ polówó ẹ̀ mọ́. Má polówó ẹ̀ mi mọ́. Òkúta So what I'm saying in essence ni pé ẹ sọ pé àwa ẹ eh, wọ́n fẹ́ dàlúrú o fẹ́ ṣe gbá wọ́n fẹ́ pààyàn ó lẹ́ ń gbọ́ tí Ọbásanjọ́ ń sọ yìí wípé kán da àwọn ọmọ síta kán jẹ́ kán lọ máa protest so Ọbásanjọ́ knows that ó yẹ káwọn èèyàn jáde kán lọ máa protest àbí bọ́ngbà tí bàbá yẹn gan tó wà ní president, tán bá náwọn èèyàn dà síta wọn protest kí ni bàbá yẹn máa ṣe ṣó náà máa ń láìkẹ́ ṣó náà ti kọ̀máǹdì àwọn ológun rí pé kí wọ́n lọ attack àwọn tó ń protest ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ àtẹ̀síwájú pẹ̀lú voice note yìí and then mo fẹ́ yẹ kẹ́ ẹ máa mo fẹ́ yẹ kẹ́ ẹ máa listen sí question tí àwọn èèyàn yẹn náà ń béèrè lọ́wọ́ Ọbásanjọ́ o ṣé à ń pé Donald Duke ń sìn ó sọ tiẹ̀ Charlie Boy ní nísìn ẹ máa gbọ́ nǹkan tó máa sọ later o ẹ máa gbọ́ question tó máa béèrè lọ́wọ́ Ọbásanjọ́. No, no, I haven't. I haven't. I haven't. Okay. Okay. Okay. All right but they are well. they want to feel uh, um, a victory, we must not allow them. Baba, just yeah. give me a command. What do I do? What do you think? What? Baba, just give me a command. What do I do? Baba, just give me a command. What do I do? Ẹ máa gbọ́ dáhùn Ọbásanjọ́ o. What can I do? Now, you, you, you shouldn't do it alone. You need to. Um, I understand that they are really bent on rigging this election, on stealing it. That's what it looks like. Uh, ẹ má bínú kinní yẹn padà lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ so ó bẹ́tà má filẹ̀ kó play. it will not be well. it won't be well won't be. It will not be well. Hmm? It won't be. It won't be. What do we do, sir? Is there anything we can do? Well, we have done all that we can do now. And I understand that the, uh, the youth are not accepting. Yes. Okay, so we, we, should, we should make sure we should make sure that the youth don't accept. That's all. Yes, they should. We need uh, people power. That, that, yeah, that, that's what remains. Uh, Okay, sir. People not uh, the youth not to accept to accept no. Mm. it, not accepting. I got a I got a complaint. All. I got a complaint from uh, Oyo, Ibadan. Yeah, Ibadan. Yeah, that's true. You know. Yeah, yeah. That the the people the youth should not accept. And uh, if they want to kill the youth, let them kill. Hmm. And then they will not uh, they they will not leave after that. <laughs> Yeah. All right. Okay. And, All right. Okay. Okay. All right. Good evening. Hello. Oh, good evening, sir. Good evening. You tried to call me. Yes, sir. It's Charlie Boy. I know it's you. I was just, I just wanted, the only thing I wanted to ask to confirm if truly, because we don't know what's fake news anymore. If you had really gone to INEC. No, I haven't. I haven't. I haven't. Okay. Okay. I haven't. Okay. All right. but mm. they are, well, they want to steal uh, a victory. We must not allow them. Brother, just give me a command. What do I do? What do you think? What What can I do? Now you you, you shouldn't do it alone. You need to Occupy Nigeria. All right? Yeah. It's Nigeria. Because in that way, there's no, when the country is paralyzed, then they will not find solutions. <laughs> All right. Okay, sir. Okay, yes, sir. Yes, sir. All right. Mo rò pé gbogbo aláfẹ́ tí wàá gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Ẹ gbọ́ nǹkan tó sọ fún Charlie boy. That means kàn dá àwọn èèyàn síta kí wàhálà ṣẹlẹ̀. Ẹ́ kí kàn ṣe revolution kí revolution wà. Ó ní ngbà tìlú bá dàrú tí gbogbo ẹ̀ ò fararọ mọ́ ó ní wọ́n máa wá nǹkan ṣe sí wọ́n máa yanjú nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ nínú solution tí bàbá Ọbásanjọ́ tí wọ́n láwọn ń tẹ́ àti prover sí problem tí wọ́n fúnra ara wọn gbogbo wọn tán kóra wọn jọ tán fọwọ́ ara wọn create yìí àti prevention tí àwa ti suggest fún wọn for a very long time before now wípé kán jẹ́ ká ṣe kíru situation yìí kó má bàa wáyé àti wá àtèmi tá à ń gbọ́rọ̀ èwo ló bẹ́tà èwo ló make sense èwo ló mọ́pọlọ dání because prevention táwa ń suggest látijọ́ yìí pé Nigeria can never work it has never worked and it's not going to work ẹ pín ẹ jẹ́ kó ní kálukú máa lọ gbogbo àwọn èèyàn tó ń jáde tán náà wọn lọ́pọlọ àwọn fẹ́ ṣe ààrẹ yìí ẹ jẹ́ kán lọ díje ní ibi tí wọ́n bá belong sí tán bá wọlé kán lọ lu ọpọlọ yẹn síbẹ̀ kò sí nǹkan kan tó burú ń bẹ̀ tó ní kálukú bá lọ bóyá lọ́jọ́ iwájú tó ń kálukú bá túlù ẹ̀ ṣe tìlù oníkálukú bá ní dàgbàsókè bóyá tá bá tún tu dàrò a lè ní òkè ẹ jẹ́ ká wá dára wa pọ̀ ń sìn ṣùgbọ́n under this condition pẹ̀lú àwọn terms yìí tẹ́nikẹ́ni ò dẹ̀ ní lè change ẹ̀ we can decide that in future. But not right now. Not right now. Yeah, wọ́n pariwo United States of America lẹ́ni United States of America United States of America. Ìkọ̀kan èdèjì náà ni àwọn àwọn tó ń dara wọn pọ̀ tó di United States of America. Ìkọ̀kan èdèjì náà ni wọ́n múra wọn mọ́ra títí tó fi dà bó ṣe No, they didn't just wake up one day and merge everything together and say United States of America. No, no that's why it's working bamẹ́ríkà ṣe wà yá yeah, wọ́n ní òfin tó jẹ́ pé ó bá tìjọba àpapọ̀ lọ deyi state tí wọ́n ní òfin tiwọn lọ́tọ̀ òun ni òfin fi bẹ́ẹ̀ sí wàhálà lọ́pọ̀lọpọ̀ ìgbà because wọ́n máa là á ó máa yí ẹ pé òkè òfin ìjọba àpapọ̀ lélẹ́yìí bọ̀ kò fìdí múlẹ̀ ní state títí wá ń bì báyìí òfin títí wa leléyìí bọ̀ òun kọ́ lòfin wọn ní other state tó bá dé other state kó lọ ṣe kí ni kó mọ òfin wọn bẹ́ẹ̀ kó mọ bí wàá ṣe rìn mọ bí wàá ṣe kò dẹ̀ rújú kò fàjà kò mú wàhálà dání ìjọ tí ó bá contradict ara wọn tí conflict bá wà tó bá di bottleneck wọ́n mọ bó ṣe máa yanjú ẹ̀ nítorí pé kí ni ilé ẹjọ́ títí wọn kò rí bíi títí wa so nígbà míì tẹ́lómi bá ń sọ̀rọ̀ àbí tá a bá ń pariwo nǹkan tá à ń sọ yé wa eléyìí tí wọ́n ń pariwo wọ́n fẹ́ lọ ilé ẹjọ́ yìí wọ́n ń gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ wọ́n ṣe gbá wọ́n fẹ́ ṣàwo I won't be surprised at the end of the day tó ń bá sọ fún wọn pé kò sọ̀rọ̀ ńbẹ̀ pé kò sẹ́jọ́ ńbẹ̀ and I won't be surprised after that gbogbo eléyìí sọ́n ah eh, just stay calm uh, we are going to go to court when the story now change like i said before tó bá jẹ́ pé irú conversation tó ti ń lọ three days ago four days ago òun ni conversation tá a jọ listing sí èmi àtẹ̀yìn tá a jọ listing sí nísìn ẹ imagine kí ni conversation tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ̀yin rò yìí pé àwọn èèyàn wọn wọ̀nyí wọ́n gọ̀ ni. yes uh, alàgbà abiyafin icon uh, icon tut icon tutor yes i understand your point àmọ́ àmọ́ títí gbogbo wọn ò ṣe fọwọ́ sí pé kán pín nàìjíríà which is the reason why tí àwa náà fi ń pariwo fáwọn èèyàn wa pé ẹ má listen sáwọn èèyàn wọ̀nyí kò sí anybody tó ń speak fún yín nobody is fighting your cause nobody even gbogbo ẹni tó láwọn ń tẹ̀lé olóṣèlú tí wọ́n ń pariwo tí wọ́n ń jà tí wọ́n ń sọ pé àwọn máa pa àwọn èèyàn àwọn máa léèyàn kan kúrò lù ú ẹnìkan ṣe gbá kan wọ́n ṣe kinní kan oníkálukú wọn ọ̀nà àtijọ́ àtimu tiwọn ni wọ́n wá oníkálukú ń ṣe tara ẹ̀ ni oníkálukú ń jà fara ẹ̀ ni kò wọ́pọ̀ láàrin wọn tó jẹ́ pé ó ń ja ìjà yẹn nítorí pé ó fẹ́ kó dáa fún gbogbo ọmọ mẹ̀kúnnù no ṣé wọ́n ń lo èèyàn jankan jankan mọ́gbà àbí wọn ò lò mọ́gbà Ewo Baba, Baba bàbá probably close to his nineties now but Baba is saying pé the youth should go out and occupy Nigeria and Baba know what is likely to happen when that happens he knew Baba knows there will be loss of life bẹ́ẹ̀ ni wọ́n máa pa àwọn ọmọ èèyàn kan wọ́n máa pa ọkọ ẹnìkan wọ́n máa pa ìyàwó ẹnìkan wọ́n máa pa bàbá ẹnìkan but Baba said that will be the solution but the solution tí àwọn èèyàn kan mú wá tí ò ní mú ẹ̀mí anybody lọ tí ò la life lọ wọ́n ní kò sọ́nà bẹ́ẹ̀ ẹ má tiẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́ they all believe in one Nigeria eh? they will come out and tell you my Nigerianness comes before my Yorubaness right ṣebí bí bàbá ṣe sọ òyìnbó yẹn nìyẹn níjọ́ kìnìún àná àbí bọ́n ṣe sọ́kọ̀ yẹn so do you now see the reason why Do you not see the reason why? But whose expense? Wọ́n fear me ọmọ mekunu ọmọ tálákà, wọ́n fin ń ta kite láti máa mú èròǹgbà nù títí wọn ṣẹ. remain relevant, láti remain in power. Chess game yìí, game to ma gùn ni o, because ẹni tó bá máa tanra wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wa ní ẹ̀ ọ̀rọ̀ yẹn ti parí kò sí nǹkan kan mọ́ is a checkmate right now. It's a checkmate. Nobody knows kí ló máa nesting. Yes, What to declare ẹnìkan. Ibi ile mi ati yín jókòó sí. Wọ́n declare Adeleke abi? wọ́n declare. Ìgbà tó tún yá kí tún ní kóòtù kan tún sọ. Ẹ́ wọ́n tún ní kò rí bẹ́ẹ̀ Ibi tọ́rọ̀ yẹn sì máa já sínsìn kò tí ì sẹ́ni tó mọ̀. ìyẹn wà ń o abandon project àbí so ẹ mọyẹ ẹ̀mí tó lọ sí yẹn náà nígbà tí lọ kóòtù tí ní òkè ó dàbí pé èrú wà nù kínní ṣé mọyẹ tó lọ ń jọ yẹn mo gbogbo wa sí kínní nítorí pé ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹni tó ọmọ ẹ pe àwọn ọmọ yín kẹ́ kìlọ̀ fún wọn ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n bá ti ń gbọ́ ìwọ tọ́lọ́n bá ṣe tó ní change lọ́wọ́ tó nílò láti ra oúnjẹ sílé ra oúnjẹ sílé kò sẹ́ni tó gbàdúrà pé kí ẹ̀mí ẹnikẹ́ni bọ́ àbí pé kógun ṣẹlẹ̀ bọ̀ wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ni o bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé Lédùmarè ṣẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ elédùnmarè máa mú nǹkan jáde nínú nǹkan tó wà nílẹ̀ èyí tó dẹ̀ da elédùnmarè máa mú jáde èmi ò ń ṣe ọlọ́run àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ náà wọ́n ń ṣe ọlọ́run àwọn wòlíì ọlọ́run àwọn àfáà àti àwọn alábàáláyé tí wọ́n ń sọ̀rọ̀ wọn kì í ṣe ọlọ́run all of them are speaking on based on what what they see or what they are feeling anybody ò dẹ̀ tí lè sọ pé anybody wrong right now yes àwọn tán ti sọ náà tán ní àwọn get the right pé àwọn right yes they are right ààrẹ tó sọ náà tó sọ pé yes wọ́n máa dìbò lágbájá máa wọlé ṣùgbọ́n at the end of the day ó máa rí báyìí ó máa rí báyìí it's still an ongoing thing kò ì parí àbí bẹ́ẹ̀ kọ́ ni bọ̀ nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì sẹ́mi ni pé èmi ò gbàdúrà kí ẹ̀mí ọmọ Yorùbá kankan kó ṣòfò. So lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yes a mú solution wá kọ́rọ̀ tó débi tó dé yìí wọ́n ní rárá wọ́n láàmú nǹkan tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ bú wa ọ̀pọ̀lọpọ̀ ṣépè wọ́n sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí wa wọ́n ní ṣàmọ̀ tó àwọn tó wà níwájú ṣàmọ̀ tó àwọn tó ti ń ṣe nàìjíríà bọ̀ ṣàmọ̀ táwọn tó wà lókè tọ̀ àwọn tó ti ń ṣe nàìjíríà bọ̀ tipẹ́tipẹ́ àwọn tó wà lókè tẹ́ ń sọ yìí ohun wọn lẹ̀ ń gbọ́ yìí o èròǹgbà nu wọn èrò tí wọ́n ní sí àwọn ọmọ yín o lẹ̀ ń gbọ́ wọ̀n wọ̀nyí o ìtú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ yín pa ohun tó fẹ́ fi wọ́n ṣe ẹ́ o lẹ̀ ń gbọ́ tí wọ́n ń sọ lẹ́nu wọ̀n wọ̀nyí o lẹ̀ ń gbọ́ tí wọ́n ń sọ lẹ́nu wọ̀n wọ̀nyí nínú ọ̀rọ̀ bàbá tó kọrin yìí ó ní àìmọye èèyàn jàǹkànjàǹkàn kankankankan tí wọ́n lò mọ́gbà ṣé bàbá Ọbásanjọ́ Ọlọ́run ló mọye èèyàn tí bàbá yẹn ti lò mọ́gbà o bàbá sì wà láyé ó ń jẹ̀gbádùn lọ́n tiẹ̀ ó dẹ̀ tún ṣe tán sí ó tún fẹ́ lu ayé àwọn ọmọ ọlọ́mọ kan mọ́gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ìwọ fúnra rẹ ni pé kó ṣe kí ni wọ́n tó bá kọ wájú sí ẹ ta tó bá kẹ́yìn sí ẹ ta tó bá kù ọ nìkan tó èrò ara ẹ pa. if you are going out there to fight for something just make sure it's something that you believe in. mo ti sọ fún yín anybody ò ní sọ pé kẹ́nibọ́dì má lọ ṣe nǹkan tó wù tó bá ṣáà ti jẹ́ pé tọkàn ẹ wá ṣùgbọ́n ẹ̀yin àtèmi la lọ́rọ̀ if anybody is going to go out and sacrifice their lives you need to know what you are sacrificing your life on what you are fighting for don't go and sacrifice your life for something that will not last I need the temporary fix I need the temporary solution. We need a permanent fix, a permanent solution to the problem on ground. The problem at hand, the only solution is for Nigeria to disintegrate. For everybody to go their way. And there should be no need for bloodshed or loss of lives. There should be no need for that. This can still be done. This can still be achieved. If you are calling us fools, you are calling us prodigal children, people that don't know what they want. I hope by the time you listen to that audio tape and you sit down and you think about it, you figure out that we are not what you are calling us. We are only fighting for your children. We are fighting for your future. We are trying to save lives. That is why we are asking for what we ask for. And that's why we're still asking right now because whatever they are giving you right now is a temporary fix. It's like a keg of gunpowder. Actually, let, let, I, I, I, I retract that. It's now being split, uh, split into two. You have the keg of gunpowder and you have an already cock gun also sitting beside it right now. There is a cock rival sitting beside a keg of the gunpowder right now. Ara fẹ́ ran bọ́ǹbù lọ́wọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. àgbà Yorùbá lẹ ní ọ̀pọ̀rọ̀ kágbọ̀n o, afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Bọ̀ ẹ jọ̀ọ́, gbogbo ẹni tó bá lọ́mọ ńlé, ẹ sọ fún àwọn ọmọ yín kí wọ́n make sure pé kí ni nǹkan tó ń fẹ́ jáde tó ń fẹ́ lọ jàlé lórí kó ní kálukú kó bírẹ̀ léèrè tó onígbàgbọ́ nú nǹkan tó fẹ́ lọ jàlé lórí yẹn because ẹ má tanra yín even by the time they go out now and do whatever they want to do even tán bá ní kan tún election ṣe àti sọ fún yín láti bẹ̀rẹ̀ bambalóbi náà ló wọlé tán bá gbé fóòbì wọn ò ní jẹ́ kó ṣe nǹkan kan is it that they are going to buy him over Jebi Jonathan wọlé Jonathan jókòó síbẹ̀ for how many years eh? that same Jonathan tí àwọn kan ti rí gẹ́gẹ́ bí God sent bí angel ó wà lára àwọn tó jẹ́ pé wọ́n ti jọ kọ́kọ́ mọ bó ṣe lọ ó wà lára àwọn tó kọ́kọ́ lọ kí bàbá Tinubu o pé ọ̀gbẹ́ni ìwọ ni wọ́n fun. fún abẹ́ẹ̀rí to a lot of people nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ rò pọ̀ ta ni Jonathan ati <laughs> Tinubu o àbí bẹ́ẹ̀ kọ́ ni but ask yourself kí lẹ rò pé Jonathan ń ṣe tó fi sáré lọ bí tó lọ tó lọ ṣe nǹkan tó lọ ṣe òun lọ júlẹ̀ kalẹ̀ ni ó lọ túlẹ̀ ṣe bó tún ṣe máa jẹ́ nínú eléyìí ni nǹkan tó lọ ṣe nìyẹn kò torí ọmọ ìyálà ìyá anybody lọ ṣe o ó torí ara àti family ẹ̀ lọ ṣe ni o pé ah let me just show my show my face kán tètè rí mi pé mo wà ń bí o nǹkan tó bá tún máa kàn mí lọ́tọ̀ yìí kó tètè kàn mí yes likewise every other person nínú wọn tó tún máa lọ tó máa lọ ṣe the same thing bọ èmi àtẹ̀yin ni kẹjẹ́ ká máa bira wa pé kí wá ní èrè titi wa kí ni ìpín titi wa ṣé lu yẹn ti dáa ṣó ti rẹ àwọn èèyàn wọ́n ti rí wọn gbé lọ sí hospital tán rí good treatment gbà ṣé wọ́n ti make provision bí gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n ti ṣiṣẹ́ sin ìjọba tí wọ́n fẹ̀yìntì bí wọ́n á ṣe máa gba pension wọn bíjọba ṣe máa tọ́jú wọn ṣé wọ́n ti wọ́n ti ní provision fún because don't deceive yourself o if anybody is telling you pé lágbájá kan máa ṣe ẹ má worry ask yourself àwọn ibi tán ti ṣe olórí tẹ́lẹ̀ ṣé wọ́n ṣe irú ẹ̀ síbẹ̀ ṣé wọ́n ṣe irú ẹ̀ síbẹ̀ kí wàá ló mú ẹ̀rọ pé wọ́n máa ṣe níbi tán bá débi eléyìí kò sí difference the same thing náà ni in fact ó máa tún worse ni ẹ ìwọ tó bá jó nígbàgbọ́ wọ́n ní nítorí pé ìwọ jẹ́ olóòótọ́ nídìí ohun kékeré a ó fi ẹ ṣe alákòóso nílá so if somebody have, have, have run a state before now and they didn't do well or you feel like whatever they did was fraudulent what makes you think now that they are going into a higher place they are going to do any better it's even going to get worse Abibe Koni, Shebe Koni. àwọn tó dẹ̀ ti láwọn lóòótọ́ látẹ̀yìnwá kí ni wọ́n ṣe fún wọn wọ́n yanjú wọn dànù. A lot of you really didn't know why they killed Baba Bola Ige. This same Baba Obasanjo, tán bá mú dáadáa, he will tell you, they know why they killed Bola Ige now. This article that is crying, that is jumping all over the place, ó mọ̀ dí táwọn ṣe pa Baba Bola Ige now. Wọ́n mọ̀ dí now. They know why. Up to date, did they tell you what actually happened? How all the security men were told to leave their duty post and just claim that somebody, a command came from above that all of them should go and eat at the same time. And they left that man in danger. And it was that same day, that same moment, some people came in and killed the man. Baba Obasanjo cannot help us to to, uh, to fish out the people that did that under his watch. But Baba can come out now and be having meeting. How they are going to get uh, uh, poor people, the poor masses children to come out and occupy. So that he can fight his own war. You need to choose your battle. Know whose war you are fighting. Is it that you are fighting your own war and fighting for yourself? Or you are going to keep fighting somebody else's war And I pray God helps you, you come out of it alive. If you fight for yourself and something happens, yeah, you, die, you die as a brave man. But if you are fighting somebody else's war that you don't understand, and you die, you die as a fool. Because it's only a fool that will be fighting another man's war and then loses his life. So which one is your own war? Your war is the one that will make sure that your children have a better future. The one that will make better provision for you when you retired. For the ones that are already retired. For the ones that are planning to retire now. The one that will ensure that your, your children have better education. And you have good health facilities whereby your leaders don't need to travel out for treatment no more. But you need to choose your battle. You need to know what you are fighting for. Are you going to look for a lasting solution, a permanent solution, or you just want to fix it and pay as you go? For me, I think the permanent solution would be the best option. Not pay as you go. Not let's just keep fixing it as we go. ẹ̀yin èèyàn mi ó jẹ́ bó ṣe.